الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى حيثما كنتم واعلموا أن أبا ذر الغفاري رضي الله عنه روى حديث قدسية عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال يا عبادي إني حرمت ظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا هذا أقف الله أبا أتكسب فان نبي محمد صلى الله عليه وسلم إكاتك فلا بقول أبا على لي عن صادره àti gbogbo àwọn tó bá ìṣẹ́ rẹ̀ pọ́sì tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá jẹ́ ìtàn ọlọ́run ọba ẹjá páyọ ọlọ́run ọba o ẹ sì já páyọ ọlọ́run ọba níbi yòówù tí a bá bára wa ẹjá lọ mọ́mọ́ dájú wípé afáwọ àbúdá alìgìfárí ọgbà àdìsì kan látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tá ń pè ní àdísì kúrú sí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó gbà látọ̀dọ̀ ànábì Muhammad ọlọ́run ọba ọba ó ní pé ọlọ́run bọ́bá lè kí ọlá sọ báyìí wípé mo pẹ̀ ẹ̀yẹn rúsìn mi dájúdájú mo sì ààbò sí léèwọ̀ fún ẹ̀mí ara mi mo sì sí léèwọ̀ láàrin tìyínà ẹ gbọ́dọ̀ ṣàbòsí o ẹ̀yin ẹrúsìn mi gbogbo yín lẹ́sìnà àyàfà èyí tí ń bá fọ́nẹ̀mà ẹwà mọ́nẹ̀wádọ́ mi kémi ọlọ́run bó fọ́nẹ̀mà yìí ẹ̀yin arúsìn èmi ò gbogbo yín lè bí ń pa o àyàfẹ́ tèmi ọlọ́run bá fún lóúnjẹ bẹ́ẹ̀ sì ni lódodo ń tóótọ́ gbogbo wa ni arébípa ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bọ́ba lè kẹ́rà gbogbo yín láàrin òhó ẹ̀ lásọ́lá pàápàá jùlọ bóńkálùkù wọn ti wó orílẹ̀ ayé awá lẹ́ni tí ọ̀la sọ lọ́rùn ni ilẹ̀ a máa kásá ìtò afẹ́ntí bá wọ̀ lásọ pọ́tẹ́ksó ni àṣíkò ẹ wá sọ gbogbo wa iná ẹ̀ làṣírí wọ̀ bá máa tú gbogbo wa lọ́lọ́run ọba túbọ̀ láṣírí ṣùgbọ́n ọlọ́run ọba tó dá sọ àṣírí bò wá àdúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ ẹ̀yin ẹrúsìn ilé o gbogbo yínlá láti ṣe o ẹ̀ sì máa ń sáṣìṣe lálẹ́ bẹ́ẹ̀ lẹ̀ máa ń ṣe lọ́sàn-án èmi ọlọ́run bá ti máa ń ṣàforíjì fún gbogbo ẹ̀dá lápapọ̀ ẹ wá foríjì wádé èmi ọlọ́run ọba èmi ọlọ́run bọ́ ṣàforíjì yín ẹ̀yin ẹrúsìn mi o dájúdájú ẹ lè dé pàápín ìnira mi o tẹ́ wà lẹ́yìn ó fi ìnira kẹ̀mí ọlọ́run báyìí yóò kẹ́ pọ̀ tó bákan náà ẹ lè dé fàáfin àǹfààní mi o tẹ́wàá lẹ́yìn oṣù mi láǹfààní ẹ̀yìn ẹrúsìn mi o tọ́bá ipé ẹni àkọ́kọ́ inú yín àti ẹni ìgbẹ̀yìn inú yín èèyàn inú yín ni àbálùjẹ̀nú gbogbo yín ẹ wá sọ̀rọ̀ yín kọ́ sí inú kankan tó lálàáfíà lọ́kùnrin tó bẹ̀rù ọlọ́run ọba tẹ́ẹ̀kú gbogbo ẹ̀mí ara yín tẹ́ẹ̀kú sọ́dọ̀ rẹ̀ kọ́sáwò pé tí gbogbo yín wò pé ẹ máa jọ́sìn fún mi ẹ ní sẹ̀mí máa zádá dáríká fi mọ́líkíṣẹ́ ìhà kò lè lékún ọlánlẹ̀ ní ọlọ́run ọba rárá bó ọmọ ẹ̀yin arúsìn mi ò tó bá wípé ẹni àkọ́kọ́ inú yín àtẹni ìgbẹ̀yìn inú yín èèyàn inú yín ni àbálùjẹ̀nú inú yín lẹ́bá wà lórí ọkà kan tó burú jùlọ tó yapò kí tẹwàá sọ́ra yín tẹ̀ sọ́ra yín lóṣùṣù ọwọ̀ tẹ̀wá sọ́ra yín dipò kí ìkan soso tí ò tiẹ̀ ní jọ́sì mi ọlọ́run ọba rárá ti wulẹ̀ ọmọ máa ná kọ́sọ̀ dáadé ṣe ìhá kò ní dínkù nínú ọlá ńlẹ̀ ọlọ́run ọba èèyàn mi ò ikú ẹni àkọ́kọ́ yín ẹni ìgbẹ̀yìn inú yín àtẹ̀yìn yín àtàlùjẹ̀nú inú yín gbogbo yín bá ẹwà ń béèrè lọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹ̀sà ń béèrè lọ́kọ̀ ọ̀kan yín léjèèjì ń béèrè lọ́dọ̀ èmi ọlọ́run ọba àṣọ ìtòkó dàwà gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan ń béèrè iná yìí ní ń sí fún wa pé báyìí yòówù gbogbo ti ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ṣe tán àti fún wa báyìí kan ọlọ́run ọbẹ̀ iṣẹ́ nìkan tó ṣe pé yóò nípẹ́ rẹ̀ tó wọn gbọ́ràn jẹ́ ń gbọ́ ohun tí lágbájá ń béèrè kí n tó gbọ́ tí ẹ kò rí bẹ́ẹ̀ rárá gbogbo ohun yóò tẹ́ ẹ bá ń béèrè èmi ọlọ́run bó fún ẹnì kọ̀ọ̀kan yín o máa ná kọ́sọ dáálé kamí ma ń dì kódà gbogbo ohun tẹ́ ń béèrè yìí ti ń bá fún yín kò ní dín kẹ́kẹ́ náà lé èmi ọmọ ọlọ́run ọba nínú ohun tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ilá kámọ̀ ya ń kó kí ètò ìdá ó dé fìlà ìbáhara àyàfi ìwọ̀n tí abẹ́rẹ́ lè gbé jáde nígbàtà bá kí ìbọnú omi òkun tàwà yọ abẹ́rẹ́ yìí èyí ọba kán lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ bèèrè tí mo fún yín ni wọ́n ta lè fẹ́ sọ kó dínkù ni wọ́n ta lè fẹ́ sọ kó jẹ́ nínú gbogbo wọn bá fún yín nínú ọlá ńlẹ̀ mi ọlọ́run ọba nínú tí gbẹ lọ́dẹ̀ mi ọlọ́run ọba ẹ̀yin oríṣẹ́ ọlọ́run ọba ò ẹ̀yin ẹrúsìn mi ò ẹ lọ mọ̀mọ̀ pé gbogbo ṣẹ́tẹ́ bá ṣe lèmi ọlọ́run ọba ní fi hàn yín lẹ́yìn náà a sì gbé yẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ ọ̀mọ́ wọ́jọ́dá kọ́ ìrọ ẹni yóò tó bá rí oore nú yín kó dúpẹ́ fọ́lọ́wọ́ ọ̀lẹ́ ahmadilá ẹni ó bá rí oore láyé ń bí àjọgbé alìkìyàmà tàbó ti ẹ̀rí ń tí ọ̀bá nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀lá yẹdo mọ́nà ilà nafsa irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yóò gun ẹnìkan àfẹ̀mí ara rẹ̀ àdísì yìí ọjáde sì kan tó jáde àdísì kú dí sí kí fi ń jẹ́ ká mọ bí ọlọ́run bá ṣe tóbi tó àti bó ṣe kàǹkà tó àti bí ọlọ́run bá ọba lékè ọlá bí ṣe máa ń dẹ́ ẹ̀dá lóhùn só nígbà tí ẹ̀dá bá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun yòówù tí ẹnì kọ̀ọ̀kan wa tàbá fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ á béèrè ọlọ́run bá ṣe tán àti fún wa gbogbo ohun yòówù tí a bá ń sádọ ọlọ́run bá ń bẹ̀ láti jẹ́ pé kọ́lọ́wọ́n bọ́ dáàbò bò rẹ̀ bò wá ọlọ́wọ́n bá ṣe tán àti dáàbò rẹ̀ bò wá ṣùgbọ́n ta wá wà nínú ẹni tí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba bí gẹ́gẹ́ bá ti sọ fún ni àtẹ̀jẹ̀dẹ̀ lákọ̀m ẹ pè mí ọlọ́wọ́n ọba o èmi ọlọ́wọ́n bó sì jẹ́ pé yín ọlọ́run à ń bẹ̀ ọ́ gbogbo yòówù tá ń bèèrè lọ́wọ́ rẹ̀ dákun jogún ẹ̀ fún wa o gbogbo yòówù tá ń tọrọ ní dáadáa dákun dákun agbèrọ léwà jìnà sáburú ilé àbúrú jìnà sí ẹnì kọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أدعوك فون الله àsìkẹ́sìkẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ẹ̀kọ́lọ̀bá ọ̀kọ́lọ̀bá ara lé àwọn sábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fi ṣe rẹ̀ kọ́sí tó fi di ọjọ́ ẹ̀san ẹjá máa dúpẹ́ fún ọlọ́run ọba yẹn yẹn ní lórí oore ètí ọlọ́run ọba lẹ́kẹ́ láti fún wa yálà nínú ọdẹ ẹnìkọ̀ọ̀kan wá ní tàbí nílé ẹnìkọ̀ọ̀kan wá ní tàbí ní látara covid-19 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọ̀lú ńláńláńlá tó tóbi bàbàbàbà tọ́lọ́wọ́n bá fi àdéhùn yìí kàn púpọ̀ ó mi àwa náà ṣùgbọ́n gbogbo mímì tó mi àwa mímì tó jẹ́ pé máìnà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tóbi tó ṣe fọ́lọ́wọ́n bá fi àdéhùn yìí kàn tó ṣe fọ́lọ́wọ́n bá nìkan lọ́mọ yóò ṣe yọ ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́wọ́n bá ọba lékè ọlá tó sọ orílẹ̀-èdè nàìjíríà tó sọ wá kúrò níwọ̀n àdéhùn ńlá tó ṣe kó mi gbogbo àgbà ńlá ayé ọlọ́run dákùnmá sẹ́rẹ̀ lọ́dọ̀ wa o dákùnmá sẹ́rẹ̀ sọ́dọ̀ wa mọ́ o gbogbo àwọn orílẹ̀-èdè lálálálálálá tó wá mí àwọn ìtójú orílẹ̀-èdè mùsùlùmí bẹ̀ ọlọ́dàkùn bá ṣàtúnṣe wọn orílẹ̀-èdè Saudi bẹnu wọn bá ṣàtúnṣe rẹ̀ orílẹ̀-èdè eh, Pakistan bẹnu wọn bá ṣàtúnṣe rẹ̀ àtàwọn orílẹ̀-èdè Islam ètè kan ti ṣe Islam lágbàláyé ọlọ́run dákùn tó ti nù wọn dákùnjọ padà sọ́dọ̀ wọn o gbogbo àwọn táwa jẹ́ pé àwa wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí náà iṣẹ́ ọwọ́ ń bẹ tá ń ṣe èyí tó nù wá nínú ìjáàmù wa àbáwọn arísìkí wa ọlọ́run dákun bá sàdápadà rẹ̀ gbogbo bí yòówù tá a ti lè ṣe kòńgẹ́ rẹ̀ ọlọ́run dákun já fi ṣe kòńgẹ́ arísìkí tó péye kọ́lọ́n bá kó ọlọ́run dákútà má fi dè pa wá o ọlọ́run dákun má fi dè pa wá o ọlọ́run dákun má fi dè pa wá o lásìkò gbẹgbẹ wa ọlọ́run ọba yíyàn dákun má dá sórílẹ̀-èdè wa ìfọ̀kànbalẹ̀ tó tóbi dákun bá fi sórílẹ̀-èdè yìí ìfọ̀kànbalẹ̀ tó tóbi dákun bá fi sípínlẹ̀ ọ̀yọ́ ìfọ̀kànbalẹ̀ tó tóbi dákun bá fi sílùú sẹ́yìn ìfọ̀kànbalẹ̀ tó tóbi bá fi sádùgbò ẹnùkọ̀ọ̀kan wa àti ilé ẹnùkọ̀ọ̀kan wa àti ọ̀dẹ́ ẹnùkọ̀ọ̀kan wa àti fámílì ẹnùkọ̀ọ̀kan wa ọ̀bànà ìdọ̀lámùnà fúsàdá wọ́n الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك رؤوف رحيم أكيم الصلاة يا محمد